وأكرمنا بالقرآن والصلاة والسلام على رؤوس رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا الظالمين ربنا آتينا الحكمة وقتل خطابه ومن يؤتى الحكمة وقد يا خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسفكم ولما نجل أنت أن ترى الكياتيك يفهم أسواد يدا كل السحوى الشكوى الفاوى النبي ومحمد صلى الله عليه وسلم ìrọ̀lọ́run kó bá nàbí náà jẹ àwọn aráyé àtàwọn sọ̀hábà rẹ̀ ìjẹ́lọ́wọ́n bá kó fanú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lágbà lọ́mọta fàánú ẹ̀yí wa kò láyà tọ́lọ́ kẹyàmù ọlọ́lá ilẹ̀ شافاوى محمد بن عبد الوهاب شافاوى صالح فوزان بن عبد الله الفوزان في الشدوري لون قبا سوافانا لسنا ريونوبا لا قرآن الكريم بسبب وسوافانا يي ريونوبا سبحانه وتعالى بعث لكم دادا فوا láwọn tí wọ́n ti fún nípa ọ̀rọ̀ ẹ̀sùn lọ́ọ̀bá ń bẹ̀ dípò ayé ọjọ́ ìmọ̀sàlàyé ẹ̀ lọ́lọ́ba. suna kan sun ci shirin masail jahiliya matsala na masu jisi da karni تعريف عدلة الكتاب بعد معرفتها توافق أواهم الله أكبر بجل جلالها مسؤولون إنيين تعريف عدلة الكتاب ما تشينج ما تشينج أو أرينو قرآن بسنة bada ma'arifatun kawata bi fidda ilu siri muwafiqa wa an kulli ba su dede sanuwa al-qadr sadisa wa ishrun al-qawl ba 26 ta'rifu kitab Allah tanjil Quran kiji aya Qur'ani fidda mamin min bari ma afalu ko ti goyi wọ́n yà alẹ́mọ́sí máa yá báyìí ló túnmà ló gbẹ́ ìdàrúwà wọn lórí wallahi eléyìí ti fi yahuda ti nasara ni wọ́n ti rẹ̀ àwọn musulmi ni wọ́n wà kúrò wà ìsẹ́nu sára aṣẹ́rùhù àìlẹ́yẹ ní sẹ́rin yahudi wa nasara inú ti fi àwọn yahuda ti nasara tàrífù kìtàbùlá wọ́n ni chíjì kíra ọlọ́wọ́n bá التوراة والإنجيل التوراة كان نبي موسى والإنجيل كان نبي عيسى ومريم أو من بعد ما أكلوه إنما ما تقدروا يكتبوا بعض صمي فعلموه من قال وفهموه تجبوا عرفوه معتشية بالزيادة نقول تكون أو نقصان أو يكون تكون بين يورو ممكن لما تتفجروا بل يكون يورو يكون مني منكم في الكلمة اها او تفسير غير الامام الصحيح هذا تفسير القران قالوا اسلام يقبل كان بغير دانا صحيح ونفس الكتاب قبل ذلك ان ان توافق اواهم كل تعتدي الانسان نفسي وهذه مصيبه مصيبه كما تجرى به لا يزال المسلمون يعانون منها المسلمون بذلك المسلمين وأول من كانت عند أهل الكتاب من أهل الآواء ورجلات الساوات بقصر الإعلام من أهل الكتاب يهودا بالنصارى من أهل الأحواء أو نسكنوا ورجلات أو نسكنوا الساوات أو نسكنوا إذا لم يقدروا على تقدير النص jahadu jahudu tí a kó bá rí kí àwọn orí lẹ́sìkì ní rọ́ pé lẹ́sì yìí gbọ́ ni wọ́n pa ni wọ́n máa jiyàn sẹ́kìrò alẹ́ ibi tààrí wọ́n kọ́ bọ̀ àbí wọ́n ti yẹ àti àwọn èrè àbí fún ní tìmọ̀ míì tẹ̀sílẹ̀ ìgẹ̀rẹ̀ máa náà kò bí wọ́n fún tẹ̀sílẹ̀ tí ó ti kì máa rẹ̀ yìí. ولا يزال المسلمون يعانون بهذه الكفاءة ààfà àwọn mùsùlùmí ọ̀yẹ̀ kò gbò nínú pé àwọn náà ń sun bàbá ìlú ni àwọn náà ti sinú wàhálà mi kárìlà àwà nínú àwọn onífẹ̀ẹ́nú àwọn mùsùlùmí wọlé fílẹ̀kù dọ́ọ̀lá àwọn fílẹ̀kù fílẹ̀kù àwọn ìjọ ìjọlẹ́gbẹ́ oríṣi wọn wà àwọn asábẹ̀ shahawad àwọn tó nífẹ̀ẹ́ ayé ìjọba fi lọ́wọ́ mọ̀tẹ́lẹ̀ láti bí ìlọ́dún wáyé rí قالوا المراد بربا هكذا يرجعوا باي باين يفسرون ربا على حظ أواهم موت بتعسيس نوى والآن موجود لهم كتاب وكتابات سوى تبيه ربا لون يربا لكي أجلا واترا سواء بلانفت سواء فتوى تبيه حمالي أصدق تبيه ربا لباس الحلال وإذا قيل هذا حرم الله ورسوله بدأوي يلون سني حرام واتجساره قالوا ليس هذا هو الربا الذي حرم الله ورسوله وقال إليه كان ربا ولهم واتجساره كنا حرام إذا الذي حرم الله ورسوله هو ربا جاهلية ربا لهم سني واتجساره ربا جاهلية زيادة النبي على مؤثر الفقر ذاتي النظام بكم بدون في أول الكورة نيوان باقي بالبار بدون الحكومي بتاعوا كسما يا شو أمر مليون نيوان يا قول ما توادي شو مليون لا يمكن تتسمى وفي عاقل سيزون أمام بيه àwọn báńkì nígbà wọn àwọn náà kú jìbìtì àwọn nù wọn náà wọn tí wọn ní three hundred million wọn kan ẹ wọn sẹ́mbẹ̀ o ẹ wọn yí wa ẹ ẹ rí kí wọn kú kó yẹyẹ kó parí bá gbé olúwa ọjọ́ ẹ ìyá àti Mariam ni obìnrin kan báyìí Mariam abu tarik nínú amini ìmọ̀ ìmọ̀ ilé ìmọ̀ awúsí ó ti fura.

أما ربا الاستثماري استثماري بلد يحبين كما روم فهو مباح إليه أصدري ليكون ربا القبل لم يذكر تعريمه في القرآن ربا في وين القرآن وصنقع في حرامه فنقول لهم أضرب الشاحة في الحديث في أحاديث سنة رسول صلى الله عليه وسلم أنا أقول أن حديث من سنة الله وسلم تاريم ربا في ربات وما تقام في سوني ليه قالوا في السنة في صحيحين إن البهارة المسلمة نرى الله عليه وسلم الجب الجب جوز كما في الجوز والحجة الحجة جامع هنا جامع والبر بالبر كان ابو يحمد بن والشعير بالشعير irúgbìn ọmọ ẹgbẹ́ irúgbìn wọ̀tíwárì tímar dúbínú ẹgbẹ́ ìdílù ni wọ̀lmẹ́ ìdílù mẹ́lẹ̀ iyọ̀ ìgbàyọ̀ ni gbọ́sọ́lá ní gbọ́sọ́ ìjọba jọra wọn ẹgbẹ̀rẹ̀ wọn sọ̀wọ́ àbí sọ́wà gbéyé gbéyé ni gbẹ́dẹ̀ ń bí ẹ̀dì ẹ̀ ń fún ọ̀hún náà fún ni òun ń bí ẹ̀dì ń fún ọ̀hún náà fún ni. هذا ربا فضل كلي رجاء فضل تسيان كلا لهم كمانهم رفعوا رسول الله صلى الله عليه وسلم الله عليه وسلم قال الله تعالى قال وما أتاكم الرسول فأخذوه وما نهاكم عنه فانتهوا ìjọba àpapọ̀ ìfún ẹ̀dàmú nípa fún yí ẹ̀yà ọwọ́ àánú bí ọlọ́run tó báyìí pé ọ̀hàmọ́ rúdà ọlọ́run sí rí bá ní haram àwọn èèyàn kọ́ ọ̀gbọ́n mo ń gbọ́ ọ̀rọ̀ kan wọn tí mo ti gbọ́ rí láyé ń ta ọjà bí ń ta flax flax fáfẹ́yà fifty thousand dollars nísì gbára àlájì mo ti kọ́ ọmọ ní twenty thousand ní ara ní lọ́rọ̀ ìlàjọ́ ìtọ́lá àtọ̀ wọ́n mọ̀ lè ta jù fún ní àwẹ̀ lọ́nà òun ló rán tí a ní mo ta fásitì méjì fún àwẹ̀ lóyún fásitì méjì yẹn twenty five thousand tí ó ara wọ́n rájì ní òun ní ìgbà ìṣòro yìí àbẹ́ ìkúlà èyí rẹ̀ rà fún mi nígbà fún twenty thousand náà lónìí màálà twenty thousand nígbà fún twenty thousand ló wá gba láti padà ọdún tó lónìí ara ọ bèrè ní ọjà fún twenty thousand twenty thousand àwọn yóò kó wò làwọn ti wọ́n yóò yóò kó wò ẹni wọ́n lọ kọ́ ọ́gbìn yẹn lọ́dún ara wọn ọlọ́ọ̀bà ni wọ́n lọ kọ́ ọ́gbìn yẹn bí àìpé ó ní ọ̀nà lọ́gbẹ́yà twenty thousand ìdíjáàtàrù ṣùgbọ́n wọ́n ti lọ́nà sí pé ìfẹ́ràkúra dání ẹni lọ́nà pọ̀lọpọ̀lọ fún ó kí wà pé rígbà rígbà tó wò lè yíò ọlọ́wọ́ sọ̀rọ̀ Àwọn ọ̀dọ́ àwọn sáàkùkú àwọn ọ̀nà ìjọ́jẹ́ bí ní àwọn security ẹ̀ uh-huh. tó bá wá sí àwọn opportunity ẹ̀ wọ́n lọ gba bí àpò báàgì ráì uh-huh. ìgbà eighty thousand ó jẹ́ lọ sí ọ̀dọ̀ ọjọ́ ìjọ ọgbọ́ta tó gba owó ìṣàbí wọ́n tún lè bàtà ní ten thousand wọ́n sọ ọ́ra ní ten thousand àwọn yóò tó ten wọ́n bá lọ ná ten thousand wọ́n máa jèrè ọ̀pọ̀

وكان في النصارى من يحرك القرآن في الإنجيل تاريخ النصارى عظم في الإنجيل آه، وكذا في آل الأمة عربة الأمة هنا من يحرك القرآن والسنة عظم في القرآن في السنة وكذا من الله في تقيلوا لهم يكفر وقالوا يلوم كافر جفاهم ولوكم فلا وانسي مولدين جاي وقفاكم mo ti yọ láti ìdájọ́ òròdì bàbá ìgbẹ̀ndẹ̀gbọ̀n ah àwọn kan wọ́n ní kò sí gbẹ̀ndẹ̀mọ́lì tí a níbi Muhammad sallallahu alaihi wa sallam àbí sọ̀rọ̀wá Bukhari Muslim bí a ti ti di sọ fún ìbílẹ̀ bá sílò ẹ̀ẹ́dẹ̀kì ní kíkí ní bàbá ìdíjà ní ìsìnà kan ní sọ́wọ́n kan ní sọ́wọ́ sọ̀rọ̀wá Bukhari wa Muslim أن تعبد الله كأنك تراه فإنك تراه فإنه يراك من داخله lọ́wọ́ ọ̀rọ̀ ní ayé yìí ọ̀rọ̀ kí ló dé dìbò àlà ní àkàn ìdílé bá ẹ̀kọ́ ọ̀rọ̀ lọ́ba ọ̀rọ̀ lọ́wọ́ kí ọ̀rọ̀ ló yìí ní kí ìpínlẹ̀ lọ́jọ́ mọ́ndé báyìí tí bá ní wọ́n fi tẹ̀rẹ̀ sùn ní àmírù wọ́n fi tẹ̀rẹ̀ sùn kí n fi bí ìkọ̀ láàrin yorùbá tí wọ́n sọ wọ́n ló ń bọ́ wọn àpamọ́ ní ara ọ̀ ní gbogbo àfáàlẹ́ kó fún àwọn àgbègbè mórí òfin rí nígbà tó lè sùn wọ́n lè sùn tuntun láti wá àrí táwọn èèyàn gbọ́ wọ́n lè wá mọ̀ bèrè lọ́ọ̀ mi ìdílé ni màá fún òdodo mi ìdílé rọ́ọ̀ ni màá fún òdodo mi ní gbogbo ní wọ́n fi wá àti kàrárí àná ìdílé gbogbo wọn ti wá àti kàrárí àná wọ́n ní iṣẹ́ òkàkùn tí wọ́n ṣòro yẹn kú tí wọ́n lọ síbi táwọn màlẹ́kà lọ láti bèrè kúrò ní ọ̀rẹ́ ní sàárè wọ́n dínú sàmọ̀ sí salamu alaikum salamu alaikum sí wọ̀dáhùn salamu alaikum sí wọ̀dáhùn àwọn màlẹ́kà wá sọ fún àwọn pé àríyá òdì ni ṣéwù yìí gbá lówó ní báwọn àkú láwo tí ó ń ṣẹlẹ̀ sí i ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ ní ọ̀rá yìí ìṣẹ́ ìṣẹ́ ìkọ̀ọ̀kọ̀ ọlọ́wọ́ yín wá láti wá máa bèrè bí lọ́ọ̀lù níbi tí ìgbọ̀n mi ni ọlọ́wọ́ níbi ní ṣe wò àní yín náà ní ìtọ́nà yín wọ̀ tọ́wọ́ níbi tí ní ọlọ́bìnrin ọlọ́lẹ́ padà àwọn ọmọ lọ tí ó bá ní púpọ̀ púpọ̀ di sọ́kòrò wọn wọ́n fi àjẹ lókùnkùn ẹlẹ́kùnrin èjì ní ọ̀ṣun lẹ́nu àárí rẹ̀ sátidé ọlọ́wọ́ bá ń dìṣe wò ọ̀pọ̀ àwọn tó ń pẹ́ òun lẹ́yìn béèrè béèrè ní ọwọ́ wọn dákùnrin tí àwọn mọ̀lẹ́kùn ní ẹlẹ́kùnrin máa ṣiṣẹ́ wọn lọ gbogbo ìbò ní ara ọ̀ tí ti kálẹ̀ àdá ni wọ́n ṣe àárọ̀ àná ni mo ní ẹjọ́ béèrè béèrè ọ̀mí ọ̀rọ̀ ní àná orí ara tó wà ní ma ti wà ọmọ ti wà ní ìlú pé ayé àná ni wọ́n ní á ah, mo ní àwọn àmì sí àárọ̀ àná ni nígbà wọn lọ sí báyìí báyìí báyìí ni wọ́n sọ ọ̀rọ̀ yẹn nígbà wọn bẹ́ẹ̀ àmọ́ àmìrù ọkùnrin kùránì wà lọ́kéwù ayéwọ́ ní kí lọ́kè wọ́n lè kíkọ́ lọ́wọ́ owó bọ́ ọdún agbára ń pé ọdún agbára ọ̀hún ó ti kí ní kùránì wọn mú wa nù ó ti ní kùránì wọn ní wọlé àkùtì ní kùránì láti fi kúrò nílẹ̀ kò sílẹ̀ ó máa lọ ìgbà yóò lè parí ìdílé báyẹn ti gbàgbà nù ó ń gbé ìgbà wọn àpòyì ó máa lọ nígbà tí ìwà ló ń tán sọ̀rọ̀ ní adáfẹ́ ibi jẹ́ ọ̀rọ̀ àti nípa yorùbá lé nìsí nípa ìjọba yorùbá yorùbá yorùbá ẹgbẹ́lẹ́tìrì ní arájò gbogbo ọmọ àmìrù ní ìjọbi ọmọ àmìrù ó rí ẹyún ọmọ àmìrù tí ó lọ́dọ̀ ọmọ àmìrù ọmọ tó sàrọ̀ náà ló ọmọ kan fi yahoo man ọlọ́fọ̀ sọ̀rọ̀ àti àwọn yahoo ìjọba tí ìjọ àtọ́rọ̀ فكان في النصارى من عرف الإنجيل كلام وان في إنجيل ونصارى في عاد الأمة إن الأمة من عرف القرآن والسنة وان في القرآن والسنة بدل إباعة ما هو عليه إن سنتين سيدي حلال أو عليه في رمضان والواجب على المسلم اتباع كتاب وسنة يقول لها مسلمين اتباعة الكتاب والسنة من تعريف اليهود من تعريف اليهود يهود تشينج الله لما قال لما ودخلوا البلد السودان أولو يقولوا في بحري سجل عند يعني انت اجيت في من سجود كل يوع ان انت في بكات اولوين كثير جات تجول هذا بولي والي كل يوع انت كلمه هيك اولوين وقولوا وكذا ذنبي حتى ọgbẹ́kùn ìtú ìdúmọ̀ ìpínlẹ̀ pé àti ìdúnnàbùnú bánà ọlọ́wọ́ bàbá àwọn ìṣẹ́wà kúrò lánàá kókò níwà arrafó àwọn yahudu wọ́n ti bí kọ́lọ̀ nìkan wúyẹ wọ́kálù àwọn rúbin fi hàntọ́ hàntọ́ wọ́n sọ hàntọ́ wọ́n fi nínú kun ó di yẹn zara harfin nínú ní harfin nínú kun ṣe ìta òsì tó yẹrọ yẹn ó di yẹn wọ́n ní ṣínkọ̀ gbáàdù harfin nun ní ìṣe sáràfin nùà nínú sí ọ fi kókó láti àníwá tí wọ́n ṣe jì ọ̀rọ̀ ni ó di ìbọ̀ àwọn ìwọ́n sí ìpàdé náà kọ́ ní kó dùn nìyí bí sọ sọ pé ọmọ haúfá ó ní ọ̀fà ó ní ọ̀fà àyẹ̀wò ẹ̀ka wọn wí ni abu ladi fi gbogbo lọ ọlọ́pàá kan inú kùránì sórí àpàtàkì láhàm lónìí ó ní yé ọ̀rọ̀ àmì náà abdullahi bin abdullahi bin salon ó ti dáa bí ní àwọn olórí munafiki ó ní lọ́n dá kọ́ ìjọba ìjọba kíkà kọ́ ìmà ó ní lọ́n kọ́ ìjọba ìṣẹ́ra ìsìnkú lọ́lọ́dún ní ọjọ́ ìṣẹ́ra nínú ọlọ́run sọ jùlọ ní kọ́ránì ọlọ́run ní ìdárira àwọn àríra ní fi dí inú ní ọlọ́run ní ìdárira sí ìṣẹ̀rọ ọlọ́ọ̀bà kárí fat àwọn èèyàn ti dínkù ní ìṣẹ̀rọ ọlọ́ọ̀bà fún ìfàlà tí wọ́n mú àwọn àti wọ́n ti dín yẹn kù ní gbogbo ìdí ìrọ̀lọ́gbà àkùn ní ọlọ́ọ̀bà ọmọ awọ́lọ́bìnú ní ìsìnkọ́sí wà قالوا ما ناو استولى ان الله سبحانه وتعالى كنترو زادوا لام اي استوى وسلامكم من جنس النون يهود يهود او في نونكم او مسلمين لا يدعون تعويل او اشعريه او معتزله او سكيكم كلامكم هذا تعريف الزياده bí tààrífù gba àfikún àwọn dábà tààrífù bí bẹ́ẹ̀ lẹ́jọ́ pé wọ́n yẹ kú bẹ̀ ni tààrífù bí mẹ́ẹ̀nà lẹ́jọ́ pé bẹ́ẹ̀ túmọ̀ ni àwọn wà tẹ̀sílẹ̀ kùránì gẹ̀rẹ̀ sàtìsírì àṣàyè lẹ́yìn kó máa fún wa ní túmọ̀ bí bí tẹ̀kìtì túmọ̀ rẹ̀ gan-an tẹ̀sílẹ̀ àdúgbò gẹ̀rẹ̀ máa ná àṣàyè kó máa fún tẹ̀sílẹ̀ kó máa ìgbìlẹ̀ min tarif kalami annawadi nan ti yọrọ kún bí ayé rẹ̀ wallahu ta'ala alam ọ̀nà kò bá kama fáyé lẹ́sìn rẹ̀ Muhammad bin Buhari most true oran fifty years ago ti kíra yìí ìgbẹ̀yìn kíra ti bàbá yẹn ti tí ìdílé sọ́ọ́dì lò ìgbẹ̀yìn ti gba ilé ajá nílé yóò ó dé wa ní ìgbà mi tí ìdílé tọ́lá mùsùlùmí bá mú lò lónìí ìgbà mi tí السلام عليكم ورحمة الله وبركاته